èwo nínú yín ló fún babaláwo rẹ̀ ní kókó lórí èwo nínú yín ló fún babaláwo rẹ̀ ní kókó lórí afẹ́mọ̀ èwo nínú yín ló ṣiṣẹ́ yẹn gbogbo yẹn ayé lórí ọ̀rọ̀ aláàjì Koko Zaria àti babaláwo rẹ̀ àkọ́kọ́ ni pé èmi o mi ò sọpọ́tì anybody bọ́rọ̀ yẹn ṣe bó ṣe rí àti bó ṣe lọ lèmi ṣe máa sọ mi i'm not supporting Alhaji Kozaria and i'm not supporting babaláwo rẹ̀ ok kí ló ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n jẹ́ kó yí wa wípé kó tó di pé ìdímùdé kó tó di ọjọ́ ìdímùdé yẹn kò sí ẹni iṣu kankan láàrin babaláwo àti Alhaji Koko ó gbọ́ ìwádìí jẹ́ kó yé bẹ́ẹ̀ wípé before the ìdímù dé kó tó di ọjọ́ ìdímù dé yẹn ẹ ṣe mọ̀ wípé kó tó di pé èèyàn jáde wípé ah lágbájá ó fẹ́ pa mí o ẹ gbà mí o kíní kan o ṣẹ́rí ká má parọ́ kíní yẹn ti ń pọ̀ jù káwọn èèyàn sáré máa jáde pé alágbájá ah, fẹ́ pa mí o ẹlòmíì ò ní evidence evidence kó tó lè jáde kó tó pariwo èèyàn síta ó gbọ́dọ̀ ní tangible evidence ibi tó ti ń tẹ́tí yẹn but for now Àtàlájì Koko Zaria àti babaláwo rè èmi ó máa dùn mọ́ wà nínú pé kọ́lọ́run jẹ́ kí wọ́n pa eré ọ̀rọ̀ yẹn lábẹ́lẹ̀ hmm, ìdùnnú tàwa nìyẹn but ohun tẹ́mi máa sọ gọ́gọ́gọ́gọ́ ni wípé ìwádìí jẹ́ kó yé wa wípé kò síjà kankan láàrin wọn tẹ́lẹ̀ kó tó di ọjọ́ ìdímùdé ṣóyẹ yín there is nothing between them wọn ò ní iṣu kankan tí wọ́n fà wọn ní any problem before ìdímùdé ó yá ẹ jẹ́ ká wá wọnú àwọn videos ẹ jẹ́ ká lọ sínú àwọn videos <laughs> mi wọ èmi ni wọ́n ṣe pé báwo I'm not supporting anybody I'm gonna say the truth mm, I'm gonna say the truth tó bá jẹ̀bi ó jẹ̀bi ẹ jẹ́ ká kọ́ wo fídíò babaláwo ìtọ́wọ́kọ́ ṣe ká kọ́ wo fídíò babaláwo ìtọ́wọ́kọ́ ṣe yẹn ẹ jẹ́ ká kọ́ wò náà. kí ti gbé gbogbo ọmọ nàìjíríà pàápàá ádámà gbé ìhó àti ìjà tí mo lè múra ẹ̀yin o gbogbo ọmọ nàìjíríà ẹgbà náà gbogbo ọmọ àwòrì nínú ìlòkù ẹ̀yìn ẹgbà náà fídíò yẹn jọ mo fọlọ́ ọmọ abẹ́ gbogbo pápátá ẹ bá mi ṣí àfidó yìí mo fẹ́ kí àkóràn àtòbí mo fẹ́ kọrin fídíò nítorí tó ṣẹlẹ̀ sí mi nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní ẹ̀dì twenty fifth of June ní Tuesday tó kọjá yìí kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí orí mi rè mi ò ní experience ìwé ìláyé mi mo wà lórí stage gẹ́gẹ́ bí master of ceremony mo ṣe program lọ́wọ́ mo lè dédé rí ọ̀gbẹ́ni kan tó wá bá mi lórí stage tó ní wọ́n ń pè mí ah, mo ní ah, ta ló ń pè mí wọ́n ní Koko Zaria Koko Zaria mo bá gbé máìkì sílẹ̀ fún kan náà tàbí ọ̀ṣẹ́ ń sì mo bá gbàgbọ́ Koko Zaria nù ni mo ṣe déwájú Koko Zaria mo débẹ̀ káàkiri ìgbà tí Koko máa sọ̀rọ̀. ṣé ẹ má ti sáré dájọ́ lórí ọ̀rọ̀ yìí o ẹ má ti sáré dájọ́ lórí ọ̀rọ̀ yìí bóyá babaláwo rè ló wà ráìtì ni o aláàjì kókó sáyà ló wà ráìtì ni ẹ má jẹ́ ká ti dájọ́ o. àwọn ìbéèrè kan wà tó yẹ ká béèrè lọ́wọ́ babaláwo yìí àwọn ìbéèrè kan náà dẹ̀ wà tó yẹ ká béèrè lọ́wọ́ aláàjì kókó sáyà ó dìgbà tó bá tó sọ àwọn ọkọ̀ yẹn jáde ká tó mọ ẹni tó jẹ̀bi ká tó men tó right that's the fact ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ọ̀rọ̀ kúkú sáré aṣọ kéwu ṣé mi ò ráwọn bí yìí ni ó dá ẹ má bínú tí bá dé orí stage nsìn máa ṣe correction. wọ́n á gbọ́ nǹkan tó sọ pé ṣé láwùrí mi ẹni láwùrí mi ìgbàgbọ́ tèmi ni pé ẹni yẹn ò mọ̀ mí ó ṣẹ̀ṣẹ̀ rí mi for the first time iṣẹ́ bá Koko Zaria sọ̀rọ̀ tí máa táwọn báyìí bàbá ẹ̀ máa ń gùn màtẹ́ tó àwọn ọjọ́ Koko Zaria ni Ìgbòho màtẹ́ ó bu mọ́ mi lórí mi gbáà I was white with my blood and I lost consciousness in fact ibikíbi tí gbogbo máa lọ tó bá fọwọ́ ara ibi náà tó ń débẹ̀ tó bá gbà máa gbé délé ni ọlọ́run jẹ́ kẹ́ lọ́bẹ̀ ẹ jẹ́ ọmọ Nàìjíríà ìṣàánú mi ní ìmọ̀ṣẹ́ tí mo ṣe ẹ jẹ́ ìṣàánú mi Koko Zaria àlọ́ ni wàá pè mí o inú àgbàrá ẹ̀jẹ̀ ni mo bá dọ́sítà mi ò mọ bí ṣe dọ́sítà rárá ìgbà tí mo dọ́sítà nǹkan tí mo máa rí ni pé wọ́n ń rí mi bírèmù wọn bẹ̀ sí ní parabọ̀ díẹ̀díẹ̀ wọ́n bẹ̀ sí ní parabọ̀ díẹ̀díẹ̀ wọ́n bẹ̀ sí ní parabọ̀ mi ò lè sọ̀rọ̀ mo kàn ń wò sùn báyìí ni láti báyìí mi ò lè sùn orí mi máa wú a máa fà mí a máa fà mí mi ò kí lè sùn wọ́n ibi mc ni mo ti ń rí jẹ tí mo ti ń rí mi tí mo fi ń fìdí àwọn fámìlì mi ní ìgbà kan wábẹ̀ sí ń ṣeré eléyìí ní ìjáde ilé ìwà máa bà mí ẹjọ́ ìṣàánú mi ẹ̀yọ́ ọmọ nàìjíríà ẹjọ́ ìṣàánú mi ọgbà àwọn ọmọ àpapọ̀ ẹ máa sọ̀rọ̀ ẹ̀yí ẹ̀gbà mi ó ẹ máa jẹ́ kọ́ ọgbà mi ní ìlú mi ó mi mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ o ẹ gbà mí lọ́wọ́ Koko Zaria mi mẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ o ẹ gbà mí lọ́wọ́ Koko Zaria o ẹ gbà mí o ẹ wà tàrí mi o ìdí tó o mo ná mo níyàwó tó ẹgbẹ́ mi lọ́lọ́run ní kí n máa rí bùkátà wọn gbọ́ ẹ ṣàánú mi ẹ ẹ gbà mí mi ìbẹ̀sẹ̀ tí mo ṣe ẹ yíyé ẹ gbà mí. ókè gbogbo ohun tí babaláwo yìí sọ nìyẹn tí babaláwo kọ́kọ́ jáde lórí ọ̀rọ̀ yìí now kí ni sáré àwa sọ ẹ jẹ́ ká gbọ́tà láti kókó sáré àná nígbà tí àwọn náà jáde táwọn náà ṣe kíni. low battery please charge. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ òbẹ̀tẹ̀ tí ń gbọ́ mi ní káàkiri gbàgbáyé orúkọ tèmi ò yí padà Gani Àyìndé Koko Zaria Zagaza American boy mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa fídíò kan ni mi láìkí máa ṣerú kan báyìí mi ìṣòro àjọjọ́ ìmọ̀ ń ni àmọ́ ìyẹn kan táwọn èèyàn ti sọ ìsọkúsọ ó dẹ̀ gbọ́ tẹnu tó dẹ̀ ń ṣépè fún mi mo fà á lọ́lọ́run lọ́wọ́ bí ọ̀rọ̀ láwòrí láwòrí ó ṣẹ̀mí rí ó ti pè mí ṣiṣẹ́ pè mí wá bóun ṣiṣẹ́ ní ajílété èèyàn mi ni tó bá rí mi tí máa ń lọ́wọ́ máa fún tí máa dẹ̀ ni akúlòsì. ṣé mo pé kí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mo sọ wípé ìwádìí ó jẹ́ ká mọ̀ wípé there is no any issue between them kò síjà kọ̀ọ̀kan láàrin wọn kó tó di ọjọ́ ìdímùdé yẹn wọn ò iṣu já máa gbọ́ lọ. ó sì gọ́ àmọ́ wọn á gbọ́ fídíò tó ń ṣe pé èmi mo ní kàn lọ ṣeun léṣe kí ló ṣe fún mi èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi máa ń sọ òótọ́ ọ̀rọ̀ èmi bí kọ́ ọlọ́run ọba nìkan ló jù wá lọ gbogbo ẹ̀ tó wà ní kọ̀kọ̀ tó bá ń <laughs> tàfà o mọ́lẹ̀ ó kó nǹkan lọ Láwòrè mi ò ní nǹkan àti ṣépè fún ẹ o èmi kàn kò rí kó fi gbogbo nǹkan tó ní nǹkan tó fẹ́ jẹ kó fi búra tó bá mọ̀ pé èmi ń ràn yàn kankan kan lágùnmọ ẹ lórí ṣùgbọ́n nǹkan tó bá ti nílé ayé ẹ kó fi búra gbà tó ń bọ̀ wá kí mi olóòrí mi ni adẹ̀pọ̀ ah, mẹ́ èrò pọ̀ ń bẹ̀ yẹn. aláwọ̀ bíi ìta máa bèrè lọ́wọ́ bá aláwọ̀ òye o alájú kókó Zaria ìbéèrè àkọ́kọ́ tá a béèrè lọ́wọ́ yín ká tó lè dájọ́ ọ̀rọ̀ yìí ni pé ṣé lóòótọ́ ẹ̀mí ò lọ pe babaláwo rí lórí stage ṣé wọ́n yàn lọ pe babaláwo rí lórí stage lóòótọ́ Alhaji Koko Zaria ẹ jọ ẹni láti bá wa clear ẹ̀bẹ̀ yẹn ṣé wọ́n yàn lọ pe babaláwo rí lórí stage lóòótọ́ a fẹ́ mọ̀ ẹ̀bẹ̀ yẹn wọ́n tún náà. kí ló dé pọ̀ mbẹ́ àmọ́ yẹn ní láwórí báwo ni àjànà kò sí ọ̀kan má bínú ọjọ́ fún mi wàá ṣiṣẹ́ tó ní kì í ṣe èmi kàn ń ṣe fíìmù náà mo dẹ̀ ń produce mo mọ̀ wọn pé onífíìmù náà wọ́n ń ṣọ́ọ̀gù fúnlẹ̀ ayé ara wọn ni kí ló ṣe fún mi àníjà ó dẹ̀ lọ sórí stage àtòrí stage bí èèyàn bí méjì ló bẹ ẹja lórí stage yẹn olórin tó ń play olórin tó ń play àwọn ń gbádùn ẹ̀ ó dẹ̀ gba máìkì lọ́wọ́ à ń ẹ̀ náà bí èèyàn méjì mo dẹ̀ ń bọ̀ látòrí stage mo dẹ̀ gbìgbìgbì mo dẹ̀ rí i pé wọ́n lágùn mọ́ ẹ lórí ta ló ṣe orúkọ bá wọlé àwọn dàbẹ̀ dùn agbó ńlá ni o ìdímúdé ni mo ń sọ mo dẹ̀ di ẹ mú láwòrì mo dẹ̀ ní àwọn ah, gàgàn wọ́n dẹ̀ gbogbo àwọn tó wà ń bẹ mi jẹ kó bẹ́ẹ̀ sì kọ́kọ́ gbogbo àwọn tó wà ń bẹ bẹ́ẹ̀ sì à ah, lọ́kàn ta ló ṣe orúkọ báyìí fún láwòrì mo dẹ̀ gbé ẹ e inú òjò mo rìn mọ́dà ní thirty minutes ká tó rí hospital àdẹ̀ di hospital láòrí kò ṣáàdúrà tó ṣe fún mi tán mo dẹ̀ treat yẹ mo dúró ń bẹ̀ mo san owó gbọ́ ẹ̀ mo ti fún ẹ lówó. bàbá Láwòrì ìbéèrè tá a máa bèrè lọ́wọ́ tí yín níbí báyìí ni wípé ẹ jáde kẹ́ búra fún wa ṣé lóòótọ́ alájọ kó sáré àgbẹ̀yìn lọ sọ́sítítù a ní láti mọ̀ o torí pé tó bá jẹ́ pé lóòótọ́ wọ́n gbẹ̀yìn lọ sọ́sítítù wọ́n dẹ̀ ṣe gbogbo nǹkan tí wọ́n sọ yẹn èmi ò rò pé ẹni tó fẹ́ pààyàn tún lè ṣe gbogbo yẹn o àbí kí ló rò pé sọ let's go there njẹ́ máa dìṣó ń bẹ̀. bẹ́ẹ̀lì ẹyọ kan mo fún ẹ ìdẹ̀ dẹ́mu ní kí ló ń bá wọn fa owó náà sọ fún ẹ pé òmò ọdún ṣe ìwọ náà ní kó ṣe ló ń ṣe ẹ lórí tó bá ní kó pè ló ń pè fún ẹ o sọ̀rọ̀ ẹ fún mi mo ti sọ fún ẹ pé gbogbo nǹkan tó bá ti ní láyé kò fi búra tàbí mi mọ̀ ọ̀kan àmọ́ gbogbo ọkọ tó ń ṣẹlẹ̀ mo mọ̀ èmi fà yín lé kóòtù ọlọ́run lọ́wọ́ mo fà yín lọ́lọ́run lọ́wọ́ mi nídìí àdìsọ wọn kan adéjọ kó lọ sípítù yẹn nìkan bí aago kan òru òjò kó sọ́dọ̀ mi ìyàwó ẹ̀ ò mọ̀ ọ́ kan èmi ti pé ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ dẹ̀ máa sunkún èmi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ o bí wọ́n ṣe ń rọ́ṣẹ̀ mo ti dùn ún ṣe pé eh, aláwo rí mo dẹ̀ ti náyàwó ẹ̀ lówó mo fún wọn náà bí ojókòó tí mọ́dà one hour njọ tuesday lọ́rùn ẹ̀ njọ tó wá di wednesday láàárọ̀ láwòrí ó pè mí ó ṣàdúrà fún mi ah láwòrí ó ṣàdúrà fún mi ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ ó pè mí ó kọ́ lọ́hùn tí máa pa. bàbá láwòrí lóòótọ́ ṣe pàlájì kúkú sáyà láàárọ̀ wednesday tẹ dúpẹ́ lọ́wọ́ tẹ ṣàdúrà fún wọn má ní láti bá wa búra lórí ẹ̀ ṣé lóòótọ́ alájì sáyà fún ìyàwó yín lówó má ní láti bá wa búra lórí ẹ̀ ṣé lóòótọ́ wọ́n fún ẹ náà lówó ẹ máa ní láti bá wa búra lórí ẹ let's go there nǹkan mi sọ fún mi pé mi support anybody èmi wà mo wà ní mídò ni. àkàrọ̀ mọ ẹ okùn mi jọ wéèzì tó bẹ̀ sísàdó àwọn ọmọ ẹ ṣé nǹkan kan mọ́ni à tó yẹn wẹ́ẹ́ tó bẹ̀ tó bẹ̀ jà ó ṣe wọ́n kàn náà tàbá ń fọ̀rọ̀ wà fi wálẹ̀ èrò pọ̀ bẹ́ẹ̀ ṣé àmàṣe máa pọ̀ bẹ́ẹ̀ yẹn pàtẹ́ dárúkọ àwọn ọkọ̀ mọ́ anybody ò sí bẹ́ẹ̀ mi nìkan mo rí ẹ lọ́ọ̀kan torí kó jòrò àdìdé sókè mo rí ẹ láwòrán ìbẹ̀rù ọlọ́run lórí ọlọ́run èmi ò nídìí àti sùn ọ̀rọ̀ kankan èmi mọ àwọn tó ń rán ẹ àmọ́ èmi fún àwọn ilé kóòtù ọlọ́run lọ́wọ́ kò sí pé wọ́n ló máa sọ mí dẹni lẹ́lẹ̀ èmi tí wà lókè náà mo rẹ̀ ní jábọ́ lágbára ọlọ́run gbogbo ẹ̀ tẹ́. ok nígbà tá a ní Koko Zaria sọ̀rọ̀ yìí tán babaláwo rí wá jáde babaláwo rí wọ́n gbé kúránì babaláwo rí búra lórí àwọn kọ̀ọ̀kan but babaláwo yóò búra lórí àwọn kọ̀ọ̀kan babaláwo yìí ẹ ní láti búra dáadáa fún wa ṣé kúkú Zaria fún yín lówó àbí òfún yín lówó ṣé kúkú Zaria ló gbin lọ sọ́spítù àbí ògbin lọ sọ́spítù ṣó fúnyàwó yín lówó àbí kò fúnyàwó yín lówó I need ìdìbẹ̀ yẹn you need to clear that place for us láti lè mọ ẹni tó jẹ̀bi aláti kúkú Zaria ẹ̀yin náà ní láti clear fún wa wípé ṣé wọ́n yàn lọ pé bàbá bàbá yẹn lórí stage àbẹ́rẹ́ wọ́n yàn lọ pé a ní láti mọ láti mọ ẹni tó jẹ̀bi àìsí lè dájọ́ wáyé did you hear me? àti ah, lè dájọ́ báyìí ok ẹ jẹ́ ká wo fídíò ibi tí babaláwo yìí ti tọ́ ti búra. èmi ò kì í ṣe onírọ́ o i'm good muslim tí mo lè ń kírun koran ló gbé dání koran ló mò ń mò ń bẹ ọlọ́run ọba kí ọlọ́run túbọ̀ fún mi lẹ́mi sùúrù tó pọ̀ nítorí ẹni tó gbìyànjú àti pààyàn tí èèyàn bá ní agbára tí ò léèyàn irú àwọn ẹ̀dá kókó sáyé àfihàn àjẹyàn gbé pẹ̀lú ọwọ́ burúkú ẹni wọn tó ń pa yìí èmi tí mo wà lórí stage mo conduct stage tí mo fún ọ ní táì pé táà báyìí ni kí wọ́n lò táà báyìí ni kí wọ́n lò ni mo wá bá ẹ lórí ìjókòó ẹ̀ kùránì rèé tó bá jẹ́ pé èmi ni mo wá bá ẹ gbogbo ẹ̀gún tó ń bẹ ní kùránì kí ọlọ́run fi ṣe punishment fún mi. Ah, hmm. bá ṣe pé wọ́n lo wọ́ èèyàn wípé kó wá pè wá lórí stage Koko Zaria tí o wá ń pa irú ìwé ìmọ̀ mu ní social media ọlọ́run ọba lọ́jọ́ gbogbo ẹ̀gún tó ń bẹ́ẹ̀ nùkú àyè ajé tiẹ̀ mo déwájú ẹ̀ mo tẹ̀lé ní yẹn mo tẹ̀lé ní tó ń wá mo dẹ̀ déwájú ẹ̀ o dẹ̀ o dẹ̀ àtáàkì ni pé ṣé mi ò ní yín bí ni ìwọ ni kọ́kọ́ lọ́ọ́ alágbó ah láì sọmọ kékeré mo mọ èdè mi o mo kì í ṣọmọdé o èmi ìwọ pẹ̀lú àwọn àbúrò mi lẹ́gbẹ́ Koko Zaria ìwọ pẹ̀lú àwọn àbúrò mi lẹ́gbẹ́ ta ló fún lọ́wọ́ sọ́wọ́ tó mo fi gbọ́ lọ́wọ́ ẹ̀ ní àbọ̀wọ́ òsì àwọn association mi àwọn tampan president abba gbogbo ẹgbẹ́ tí mò ń ṣe ẹgbẹ́ ní ṣe ní tíátà tí mò ń ṣe gbogbo wọn mọ̀ pé lami ò kì í ṣe báyìí mi ì gẹ̀kẹ́ parọ́ mi ń tọrọ owó tó máa pa mí báyìí mi ń tọrọ owó lọ́wọ́ yàn mi ì ṣẹ̀ṣẹ̀ máa ṣe MC àti bèrè àti bèrè nǹkan lọ́wọ́ èèyàn gan wọ́n máa ń nimí lára gbogbo union tí mo dẹ̀ mọ̀ léyìn pátápátá mc musu lọ́mọ akísà lè jẹ́ kí n mọ̀ wọn àwọn kì í ṣàbúrú ìtorí ẹ̀ ní ọ̀kan aburú ṣe ń ṣẹlẹ̀ sí wọn Koko Zaria wọn náà fún mi lówó ṣé tí n bá ti kú tí n bá ti kú bó ṣe máa parọ́ mọ́ mi ni kálọ́ náà ni kí n kú bó ṣe máa parọ́ mọ́ mi ni nígbà tí mò ń bọ̀ wá báyẹn gbogbo nǹkan táwọn èèyàn ń sọ ń bẹ̀ yẹn pé wọ́n máa tó gbà fọ́gà wọn ìgbà tí mo dẹ̀ ṣiṣẹ́ union ní tíátà ni mi ò ṣiṣẹ́ union báwo ni mo ṣe fẹ́ ronú sí nǹkan tẹ̀ ń sọ gbogbo èmi lè bá nígbà tí ẹnìkan tún náà sí mi pé ṣé láwùrí ni mi ò nígbàgbọ́ pé ẹnìyàn ọmọ mi rí ni mo dẹ̀ bẹ́ẹ̀ sọ mo ní ẹ má bínú màá lọ ṣe correction lórí stage yìí sìn mo fẹ́ kú ń bẹ́ẹ̀ lẹ́yìn mú ìgò tó mú wájú yín bẹ́ẹ̀ ló ti mú tó dẹ̀ fọmọ mi lórí even kí ẹ má lọ sí school ó yẹ kó rí àwọn èèyàn tó máa gáìdì ẹ kó tó lè sọ̀rọ̀ síta nínú ọ̀rọ̀ tó sọ wọn náà gbọ́ ohun fún ara ẹ̀ inú ẹ mọ̀ gbogbo àwọn tẹjọ́ jókòó mọ̀ kí n dárúkọ gbogbo wọn ni ẹ̀yìn àwọn tẹjọ́ jókòó tí mo mọ̀ dáadáa tí mo mọ̀ ah ìwọ jókòó apá jókòó olóhùn jókòó ṣé ẹ fẹ́ rántí pẹ̀lú kí n ní mi ní ni láti ọjọ́ tí mo ti mọ̀ ẹ́ sọjọ́ tí mo wá bá ẹ rí pé Koko Zaria àjọ ẹbí ń pa mí ẹ fún mi lówó kí n fi jẹun abẹ́ fún mi lówó kí n fi ṣe nǹkan tó ẹ jẹ́ pé màá tọrọ owó lọ́wọ́ ẹ Koko Zaria ìgbà tí mo débẹ̀ challenge mi ẹni ṣe mò ń èmi fẹ́ mi kí n ṣe. bàbá láwọn ẹ má bínú o Alhaji Koko Zaria ò sọ wípé ẹ tọrọ owó lọ́wọ́ àwọn o wọn ò lè tọrọ owó o ní àwọn fún yín lówó ni wọ́n láwọn fún yín lówó wọ́n sọ pé ẹ tọrọ owó lọ́wọ́ àwọn o bá máa ní láti máa clear àwọn kankan o. kí n ṣe wọn fẹ́ máa dá sí nǹkan tí ó kàn mí ni mo dẹ̀ ní mi ò dá sí jà mi ò kí ń jà mi ò dẹ̀ dá sí nǹkan kan tó tẹ bá parí ìjà níbo lójú tí wọ́n fẹ́ wà. ọ̀dẹ̀ ní òkè òkè òkè òkè òkè àbó ti dàgbé bóyá sọ̀rọ̀ ní Koko Zaria ṣó lóun ti dàgbé kan tó sọ ni. ọmọ apáyọ̀ tí wọ́n ò pé kí ló lè fà á lẹ́yìn ìgbà tí babaláwo rí jáde tí wọ́n búra yìí tí wọ́n búra yìí ẹ́ bàbá náà tún jáde gẹ́ wọ́n tún sọ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan wọ́n tún jáde gẹ́ wọ́n tún sọ àwọn ọ̀rọ̀ kan fídíò yẹn dáná o ah, ṣé mi ní fídíò yẹn lọ́wọ́ ni Ok ok ok. mo bọ̀ ní sáré gẹ̀ẹ́sì fídíò yẹn náà. àwọn òbéèrè ta nídìí gọ́gọ́gọ́gọ́gọ́gọ́ òun nìyẹn la máa fi mọ ẹni tó jẹ̀bi àtẹni tí ò jẹ̀bi Alhaji Koko Zaria ẹ ẹ clear àwọn èèyàn ṣé lóòótọ́ ẹ wọ́n yàn lọ pé bàbá yìí lórí stage àbẹ́ ẹ̀rọ yàn lọ pé ẹlẹ́ẹ̀kejì ṣé lóòótọ́ ṣé lóòótọ́ ṣé wájú yín ni wọ́n ti fọ́ bàbá yìí lórí àbí kìí ṣe wájú yín babaláwo ń sọ pé igo màtẹ́ẹ̀sì tó wà níwájú yín ẹ́ òun ni ẹni yẹn gbé ẹni tó fọ́ bàbá yìí lórí ṣé lóòótọ́ ni síwájú yín ni wọ́n ti mú gò tí wọ́n fọmọ lórí a ní láti mọ̀ láti mọ ẹni tó jẹ̀bi àtẹni tó jàre so nígbà tó ń sọ̀rọ̀ yìí lọ o kí lórúkọ ẹni yìí ìyàwó babaláwo yìí náà jáde but babaláwo rì ẹ má bínú nínú àwọn èèyàn yín kan tí wọ́n jẹ́ ṣíàmà ìdímùdè tí wọ́n host program yẹn wọ́n sọ wípé ẹ pè àwọn nígbà tẹ́lẹ̀ ẹ pè àwọn ẹ ń sọ̀rọ̀ bàbá ẹ Alhaji Koko Zaria dáadáa wípé ah Alhaji Koko Zaria ó tíráì fún yín gan o ó ṣe kinní kan o ó ṣe gbá o ó ṣàwo o gẹ́gẹ́ bí nǹkan tẹ́nìyẹn sọ but ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tíyàwó bàbá láwo yìí sọ náà. ní alájà kusat ọpẹyẹmí àlùjọ àdéhùn ìyàwó láwo yìí lórí ọ̀rọ̀ tí Koko Zaria àsọ mo wà ní agbo yẹn àárín àwọn fámìlì láwórí ni mo jókòó sí tí mi ò dẹ̀ mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ fóònù láwórí méjèèjì ó wà lọ́wọ́ mi ọ̀rùn lórí stéèjì wípé ìjà ń ṣẹlẹ̀ lórí stéèjì kò sí nǹkan tó jọ kòyókòyó àbúrò láwòrí ni sábàìkà àbúrò láwòrí ni alájì sílẹ̀ àlàó màláìkà wà bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ lórí stéèjì gbogbo ọlọ́rin láwòrí bẹ́ẹ̀ olóńgbò wọn ṣì ń pariwo pé ẹlọ́ba mi wà gan-an fíìmù láwòrí o fíìmù ẹ̀gbọ́n mi o ẹlọ́ba wa wò ó tó mò ń gbọ́ tó ń sọ àti mo lọ kí wọn lórí stéèjì orí stéèjì yẹn wà peaceful lọ́jọ́ yẹn kò sí nǹkan tó jẹ́ ìjà ń bẹ̀ ni mo wá ń gbọ́ tí wọ́n sọ wípé ó ti ṣe kinní yẹn fún Láwórì kò gbà fọ́gẹ̀ mísíkọ̀ Koko Zaria ẹ̀ẹ̀mejì ló wọlé sórí fóònù Láwórì lọ́wọ́ mi lẹ́tà ní nọ́mbà kan náà ti wọlé sórí fóònù mi lọ́wọ́ mi fóònù Láwórì gbà tí wọ́n dọ́dọ̀ Koko Zaria tán ní kó wá pè mí wá ọwọ́ ní nọ́mbà tó wọlé sórí fóònù Láwórì yẹn kí stọ̀ ẹ̀ kí fi stọ̀ kí olóhùn èjìgbò kí wọ́n sí ẹ̀dà account number Láwórì sí mo stọ̀ ẹ̀ òun lè ti gbọ́ lẹ́tà wọ́n ní à láwọn yìí kí lóde tẹ̀ wọ́n sùn báyìí ó kò ṣàwọn ọmọ mi sùn lọ́nà ẹ lè sọ ara ní kí lóde wọ́n yà tó dúpẹ́ fọlọ́run wọ́n ti fọlọ́run orí ìlú orí níbí báyìí àwọn làwọn gbé lọ sọ sí tù mo ní nígo nídìí nìyí tí gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ wà bíbà ẹ̀ àárín àwọn fámìlì ẹ̀ ni mo jókòó sí olórí ẹbí wọn wà gbogbo àwọn tó jọ lọ sí skul ní gọdọ wọ́n wà níbẹ̀ mo lókè láwọn orí ẹgbẹ́ ọ̀fọ̀ yín lórí ọkọ̀ ṣàwọ̀ mi wọ́n ní kí n ṣífìlà ìdúró ni wọ́n ṣífìlà lórí ẹ̀ nígbà tí mo ṣífìlà ẹ̀rọ olóhùn bà mí wọ́n ti rán orí láwòrí mo ní hà ókè láwòrí ẹgbẹ́ta ló fọ́ ó ní wọ́n fọ́ láwòrí lórí èyí náà wà níbí báyìí kí lè rí ṣe fẹ́ni tó fọ́ láwòrí lórí láwòrí wọn náwó sí mi pé bọ̀bọ̀ tó wọ wáìtì yìí ló fọ́ òun lórí mo ní ẹ̀yẹ́ ókè mo bọ̀ ẹjọ́ ṣe lọ́pọ̀ àwọn ẹbí ẹ̀ wá àbí kí n ké lọ sójú agbo kókó sáré àfọ̀ mi padà wípé ṣé mo gbọ́ tọ́lọ́run ni tí ó bá sí báwọn táwọn lọ orí yẹn ń kọ kí ni káwọn máa sọ mo ní òkè mo ti gbọ́ ẹ̀dẹ̀ wọn bíbá yẹn ẹ̀rí ìwọ kan ṣe fẹ́ ni tó fọ́ láwọn orí lórí mo ti gbọ́ mo ṣàbẹ̀rẹ̀ sí ké ó dì mí mú ó hàn gì mí àwọn tó ń ṣẹ́wọ́ fún wọn ó wà níbẹ̀ o ó bẹ̀rẹ̀ sí náwó fún mi ó ní mi ò ní gbà mo máa lọ pe àwọn ẹbí ẹ̀ wá nídìí mú yìí ilé bàbá tèmi náà wà nídìí mú ìdí mú yẹn náà láti fẹ́ra wa pé mi ò ní gbà ó ṣàgbanimú ó ń bẹ̀rù ó bẹ̀rẹ̀ sí náwó àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ṣàwó yẹn mo ṣàbẹ̀rẹ̀ sí ké mo mọ̀ pé máa ṣe fídíò ẹ̀ wọ́n sì máa gbé fídíò ẹ̀ jáde bí mo ṣe ń ké lẹ́tà láwọn orí wa ni kì í jẹ́ ká máa wọ́n ní ó yá láwọn orí ẹjọ́ ká máa lọ aṣáàdìde pàṣẹ kúrò lójú àgbéyẹn yẹn fún ní kí ló dé bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ wọn náà àwọn ń gbọ̀n kí lọ kí ṣáà máa gbà wọn lọ sọ hospital wa family hospital wa ibẹ̀ ni mo wá padà wá drop wọn sí nílé ní àwọn ìbá ti dé ká jà kí lọ́pàá ó ní tó bá jà pípé máa pa àwọn èèyàn tí gbogbo àwọn èèyàn bá gbọ́ pípé wọ́n ṣàwọn léṣe ó ní ọmọ káfọ̀ táwọn lójú agbo yẹn o kò sí nǹkan tó jẹ́ ìjà lójú agbo yẹn ẹ gbà mí o gbogbo ọmọ nàìjíríà o bọ́rọ̀ ṣe mí nìyẹn. okay okay mhm. nínú àwọn tí wọ́n jọ wá tí wọ́n jọ ṣe ìdímùdè tọ́jọ́ ṣe ìdímùdé ẹ jẹ́ ká gbọ́rọ̀ wọn ẹ jẹ́ ká gbọ́rọ̀ wọn tí bóyá wọ́n jẹ́ kan ní. àpèsè ẹ ká sàn àyè àpótí ìdímùdé tá a ṣe lọ ẹ àṣì chairman ìdímù ìdímùdé tẹgbẹ́ ni chairman ìdímù kọ́mítì ìdímùdé tẹ ṣe kí ló ṣẹlẹ̀ lọ́rọ̀ Alhaji Gani Zaria àti láwùjọ tí ó ń lọ tó ń jáwọn ọ̀rìn níta ẹ̀ẹ́rì àìsọ̀rọ̀ sí kí ní ẹ̀dẹ̀ ìjáwọn ọ̀rìn ẹni láti lè gbóòótọ́ ọ̀rọ̀ àárín ah, nǹkan kan tẹ sọ sí láti sọ tàbí ní káwá sọ̀rọ̀ ìrabè pé kí ló ṣẹlẹ̀ ní nípa ìdímùdì lórí Alhaji Sàárì àti Láwòrì tó jẹ́ bọ́dà yín abẹ́kẹ́bá abẹ́kẹ́bá nàmọ́ ọ̀rọ̀ yẹn sí ọ̀tàkárá ikọ̀ àwọn ẹgbẹ́ ọdún ṣẹlẹ̀. fún ọ̀gbẹ́ni mi ò ráyè wàhálà o mo ti pé bàdá mi jẹta mo lè ti sọ fún wọn bàdá mi kí ló ṣẹlẹ̀ ẹnà làgùmọ̀ yín lórí pati ta ló làgùmọ̀ yín lórí ẹ̀sán tó làgùmọ̀ yín lórí àmàmú yẹ ẹni ẹ àwọn boys kókó sáré àní gbogbo ẹgbà lọ́dọ̀ ọ̀dọ́ kókó sáré àní di pa báwo lẹ́yìn ṣé kí lọ́ọ́ ṣe bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ wọ́n nìyẹn àwọn àtọ́rí stage náà ti wọ́ wọn bọ́lẹ̀ ìyára ah, ah, orí stage ni mo wà náà orí stage ni wọ́n ti bá ń sára bí báńsà tó ń ti àwọn èèyàn bọ́lẹ̀ bí àtàyìn ẹlọ́tà yìí náà bọ́lẹ̀ wọ́n ní wọ́n náà kókó sáré àní kó wá pa wọn ní o irú àwọn kan wọ́n fẹ́ pa wọn ní o mo ní kí ló dé ń sọ̀rọ̀ báyìí àbúrá mi kí ló dé ń ṣe báyìí mo pè yín ni mo pè yín náà mọ̀ pé mo pè yín ni tó ti mo pè yín mo dẹ̀ ń béèrè lọ́wọ́ yín Eh, kí ló ṣẹlẹ̀ nígbà tẹ̀ lè ṣàlàyé fún mi lọ bọ̀ ara yẹ bàdá mi ẹ má bínú nígbà tẹ̀ yín náà lẹ sọ fún mi pé gbé lọ sí hospital òun ló treat ó try gan níwájú ọlọ́run àtẹ̀yàn náà. mo ń bọ̀ náà ohun ta nídìí sí pé bàbá wa láwọn òrì ẹjọ́ torítọ́ lọ́hùn ẹni dá ti clear ẹ̀ fún wa ṣé lóòótọ́ láti kókó Zaria ló gbé lọ sí hospital ẹ má búra o tí láti kókó Zaria fún yín lówó àbí wọn fún yín lówó ẹ má búra lo nísìn níbi tíyàwó yìí ti sọ̀rọ̀ wọ́n ti jẹ́ kó yíwa wípé lóòótọ́ bàbá alájú kó sáré wọ́n ná àwọn lówó wọ́n fà àwọn lówó dáì sẹ́fin ni ṣé pè wọ́n lára Wednesday àbẹ́ pè wọ́n lára Wednesday kẹ́dúpẹ́ fún wọn àfẹ́mọ̀ bàbá tó sọ̀rọ̀ yìí chairman yìí tí wọ́n sọ̀rọ̀ yìí ṣe é sọ fún wọn bẹ́ẹ̀ lóòótọ́ pé ah alájú kó sáré wọ́n really try wọ́n ṣe gbá wọ́n ṣàwò tó já sí pé gbogbo sáìdì ibẹ̀ yẹn òótọ́ ni èmi ò rò pé tó fẹ́ pààyàn lè lè tún máa rescue èèyàn àbí i don't think so so wọn nídìí àwọn clearance yẹn Alhaji Koko Zaria ẹ̀yin náà ẹ má bínú sá ẹ ní láti bá wa clear ẹ ṣé wọn yàn lọ pé láwòrì lórí stage abẹ́ wọn yàn lọ pé wọn a ní láti mọ ẹ jọ tó tọ́ lọ ká tó lè mọ ẹni tó jẹ̀bi àtẹ tó wà right for now ẹni pọ̀jù tí lè jẹ̀bi àti mọ̀ ẹ to jẹ̀bi àti mọ̀ ẹ to wà right so ẹ jẹ́ ká fi lé níbẹ̀ yẹn for now jẹ́ ká pàdé lórí tiktok lọ mm, fọ́lọ̀ mi lórí tiktok lórí Agambari oor a máa kọ́ntínú bẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ a máa gbé ẹ e wọlé. ẹ eh, má gbàgbé ọtọ bá nídìí àgbo high blood pressure diabetes tètè kàn sí Agambari o àgbo tó máa cure high blood pressure pátápátá tó máa cure diabetes tó jẹ́ hundred percent sure hundred percent confirmed with no doubting kò síbi tí wàá ti rí ọ̀dọ̀ Agambari ni wàá ti rí o ala pé mo lè jogún àgbọ̀nlé ló fà ó mo kíkọ́ àjogún bá kànfà mi níbi ìṣeré ṣeré kẹ́lẹ́ kànfà pé mo jogún ẹ̀ lé kì í ṣeré mo ṣe máa fi ìwé yìí fà yín ògbóni máa pé ìwé yìí ìwé àwọn bàbá yà àtijọ́ ni from a to z àgbélé kúbá education ni yes ìwé tó wù yìí àwọn mọ́tò bí nineteen ninety nine nineteen ninety nine àbárù a yìí láyé wọn bá àtijọ́ ni wọn lò rú ẹ̀ so àgàbàrí yàtọ̀ tètè kọ́ sí àgàbàrí tí pp bá pọ̀jù lára mọ́ngísẹ̀ ti ṣe stroke diabetes tó bá pẹ́jù mọ́ngísẹ̀ ti ṣe gbàdá jìnnà láti bí àwọn nǹkan mi lè wọ̀ ọ́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 òun làwọn ìbéèrè tí mo bèèrè yẹn jápàlẹ̀ lórí tiktok let's go.